nínú yín ẹni tẹ́ ẹ sọ yìí. gbogbo àwọn tó fọmọ jà ní nàìjíríà èmi àtẹnitẹ ilẹ̀ ń sọ ìyá àjà ata ogun ọ̀ta ọ̀pọ̀lẹ́yìn tẹ̀lé àti ẹ̀jọ́ jà ó ní ẹ̀yin tẹ̀ fọmọ jà nàìjíríà police àmàtàdì yín ẹ máa kó wọn wọ́n ṣépè wọ́n fọmọ jà ẹ máa kó wọn èèyàn kan wá pè mí pé ṣẹ́yìn àti ọmọdé yìí jà ni mo ní àjà ṣẹ́yìn àti dọ̀kásì ń jà mí mo ní àjà ó ní ẹ lọ́wọ́ ṣó dọ̀kásì ṣe bẹ́ẹ̀ àti tókò lè kí ló wá bá pẹ́ kí nàìjíríà police kọ́ máa kó wọn o nàìjíríà ló ń wá àwọn ọmọ ọjà wọn fọ wọn wọn ń fọmọ búra wọn o wọn ń fọmọ ṣépè o mo dẹ̀ lọ́wọ́ ṣó yẹn lóòótọ́ mo bá bẹ̀ mo wá ṣe ṣó mo ní àtúnẹ̀ níjọ́ kejì wọn ṣe ṣò mo ní àwọn Yorùbá nìkan máa fọmọ jà àwọn Yorùbá ni kó tó bí yàlájà bàbá lápò ẹnìbọdì wa lọ sí fọmọ jà ní Yorùbá sí fọmọ jà mo ṣàlàyé ẹ̀ lóríṣiríṣi àtìgbà yẹn lẹ̀kẹ̀rẹ̀ kálukú wà lórí ọwọ́ ẹ̀ kálukú ń jókòó lórí ọwọ́ ẹ̀ àwọn wọlé àwa látòkè kò wá pẹ́ kò wá jìnà iṣẹ́ ìdọ̀ka ìyá àti kùhámẹ̀ wá ní misunderstanding wọ́n jọ ń jà ó di pé wọ́n jọ ń ta sí ọmọ ara wọn. débi pé wọ́n sọ̀rọ̀ àlùfàǹṣá sí ọmọ ara wọn wọ́n ṣépè fọmọ ara wọn. mo wá ṣe ṣóò. mo ní kí ló dé ṣebí wọn ló píríṣì ń jọ kìíní àná ṣé gbogbo àwọn tó fọmọ jà kí nàìjíríà o o ọ wà lórí facebook o wọ́n fọmọ jà o nàìjíríà o kí nàìjíríà máa ṣàwọn mo ní ó ṣe wá jẹ́wọ́ nǹkan tó ń fún wa ó ẹ̀ ẹbí wọn náà ló tún lọ fẹ́ẹ́. ó fẹ́ fi ọmọ Kwame ṣe ṣó o nítorí Kwame ń bú ọmọ ẹ ó ń ṣépè fọmọ ẹ mo rìn máa ń di ẹ̀mọ́ wọn létí wípé sọmọ pé nǹkan tí èmi àtẹ̀yọ́ ń ṣe rè tó o fi ṣe ṣó láì bẹ ìjà láì bẹ ta tó ní kí Nàìjíríà police máa kó wọn èmi náà wá ṣe ṣó mo wá fi ṣó yẹn wọn létí ibẹ̀ ló ti fogun ló ti kọ̀tẹ́ o débi pé dọ̀kẹ́sì wọn rán spíkẹ̀ dẹ́kunmágolo spíkà abúlé ọmọọṣẹ àjẹkù láti sin tọ́pẹ́ torí jíìmẹ̀wé tí wọ́n ń ṣe ló ṣe kúrò lọ́dọ̀ láti sin dọ̀kásì wọn rán spíkà dẹ́kunmágolo spíkà abúlé jáde sí mi ohun tó fa ṣọ́ọ̀ tí mo ṣe ń dán yẹn nìyẹn o ẹjẹ bá wa ṣe. títọ́jú wọn pariwo kí ni dọ̀kásì ṣe fún tó ń bá dọ̀kásì jà ló pọ̀ nù yín alábòsí ló pọ̀ nù yín ìwọ sọjú tó máa ń sọ sí ṣé àwa ní bẹ́ẹ̀ náà ló nífẹ̀ẹ́ káàtì ni àbábòsí ló ń ṣe sọjí ọlọ́pàá abraham kókà mo bí ẹ mo ní ṣe bẹ́ẹ̀ náà ló nífẹ̀ẹ́ dọ̀káàsì àbábòsí ló ń ṣe àbòsí ló máa tún wọn ká rìkíṣí ló ń ṣe ìmọ̀ ọ̀tẹ̀ ló ń gbìn ó nífẹ̀ẹ́ dọ̀kásì gbogbo ẹni mo fi sọ Abraham Coka ìwọ wá ń ṣe kí lọmọ yẹn ṣe fún dọ̀kásì kí ló ṣe fún tó ń bàjà mo wá wú ẹ títí mo rí pé ó níbẹ̀rù ọlọ́run kankan lára sọjí torí mo mọ̀ pé ọmọ tó ń sọ yìí ó níbẹ̀ láti bí sí àbòsí ló fẹ́ ṣe jájàjà ẹ dákú ẹ kú má fi anybody kan kọ́ bọ́dì dákú ẹ kú Abraham Coker tọ́lá níta ló ti strike dọ̀kásì jù lórí lórí Facebook ìwọ sọjí ni ṣé ìwọ la máa gbọ́ pé ẹ̀ ń bú dọ̀kásì àbòsí pọ̀ fún ẹ̀ ọkùnrin ní ẹ̀ òfin ṣobìnrin. àbòsí pọ̀ fún ẹ. gbogbo ẹ̀dá tá a wá bínú obìnrin tó jáde wá bínú obìnrin tó ń pariwo kí ló dé tó ń bá dọ̀ káàtìdà tẹ́lẹ̀ mọ̀ dí ọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ń ṣàbòsí ṣùgbọ́n tẹ́lẹ̀ nù kí n ṣe olórí burúkú alábòsí bíi ti yín tẹ́lẹ̀ máa fi inú báyọ̀ jà ẹ̀rẹ̀ máa rẹ́rìn sí níta kò dẹ̀ ní bàbá ẹ̀ tóun jà títí títí tẹ̀bí máa sọ ṣe bí wọ́n sọ jí abraham kókà ìgbà tó náà bá dọ̀ka ti ṣe ṣe wọ́n lẹ́tà sọ wípé ìgbà tí òun àti kí lorúkọ máa yẹn ní tiẹ̀ mọ́ wọ́n ẹjọ́ lọ sí patí olóòfin mọ́tò òfin train sí ẹ̀ títí tó fi dé òtẹ́ẹ̀lì ṣé irú ẹ̀ ló máa wá sọ́ọ́sì ṣé ń bú dọ̀ka sí gbogbo ayé òtí mọ̀ alábòsí yẹn mm. sìrìkì sí ló fẹ́ ṣe mm. ẹni ò máa bó ti ń ṣe ni mo ṣe jàjà tèmi síta èmi ò ṣòwò ní burúkú èèyàn ibẹ̀ yìí ṣe máa ń wùwà tẹ máa tún tọ́ dúdú sínú tẹ máa tún funfun síta fónítọ̀ tónítọ̀ wo dẹ̀ ní mọ̀fẹ́ ti jẹ pàkútélẹ̀ fóun látara pé ìwọ orí burúkú tẹ máa ń wù ìwà àbòsí ìwà tẹ̀ ń ta èmi ò wù ú téèyàn bá ṣe nǹkan tí ò dáa màá sọ kó lè mọ̀ pé ohun tóun ṣe pé mi ó dùn mí màá sọ that is me èmi ò sórí burúkú mi ò ṣàbòsí ìwọ ọkọ ní ọgọ tutù owó ẹsẹ kí ni dọkàtì ṣe fún ó ń bá dọkàtì jà ẹni bá rò òótọ́ rẹ̀ òótọ́ tó bá ṣàbòsí inú yín tó bá fojú ọwọ́ ṣiṣẹ́ lágbára àwọn tó ní ilé ayé ó máa fẹ̀yìn ọwọ́ dànù ni kí yẹn dúró síbẹ̀ máa ṣe ń rí náà kí àgbà tó ń jáde fún tó ń yin adédìtẹ̀ náà la ṣe ń rí egbére tó ń jáde fún tó ń yin adédìtẹ̀ ẹ̀rí kan pa mí ni torí ẹ̀ fẹsẹ̀ wọ ọlọ́wọ́ gbọgbọrọ yìí Abraham Coker mi ò bẹ ẹjà ṣùgbọ́n ìjà ń wò ní jà ìjà ń gbé ẹnu torí tí bá ní kí n sọ̀rọ̀ lórí ṣóò tó ṣe lánàá sí wọn ni a kí ló ṣe bó ṣe ń lọ ẹ rí sí i o because ariwo títọ́ tí ń parí bẹ́ẹ̀ bó ṣe ń lọ yẹn tó yẹ adébìtẹ́ yẹn ó pariwo godmother ó ní kí godmother ṣe disclaimer ó ní kí gọ́ọ̀dùmọ̀ máa ṣe dìsílẹ̀mà tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ sọ títẹ́ ẹ bá péjọ kò sí pé kí ni tó yà níbi tẹ̀ ṣe fún ẹ á nítorí mo ṣe ṣó torí mo ní kí gọ́ọ̀dùmọ̀ máa ṣe dìsílẹ̀mà ibi tí mo ti ṣẹ́ nìyẹn o láì dárúkọ ẹ pé gọ́ọ̀dùmọ̀ dẹ̀ ṣe dìsílẹ̀mà fún sọjí o tẹ́ ẹ bá pe Abraham kọ́kà jókòó sí pé kí ni wúmà yìí ṣe fún ẹ á nítorí ó ṣe ṣó ni ó wá sọ pé kí gọ́ọ̀dùmọ̀ dẹ̀ ṣe dìsílẹ̀mà ṣé ìyẹn mo pọ̀lọ́ wa sórí pé o ti ṣe ṣóòbí mẹ́ta abraham kọ́kà mi ò tí ì fún ẹ lésì kì í ṣe tàìlè sọ̀rọ̀ o ti ṣe ṣóò bíi mẹ́ta onídẹ́mọ̀ mójú kúrò torí tí bá fún ẹ lésì lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á ní kí ló dé kí ló ṣe bó ṣe ń lọ ẹlòmíà ní kò tí ì tó yẹn nà ó tó fẹ́ bá sọ náà jà ni ẹ kò ìtó yẹn nà án tá a bá dẹ̀ wù ẹ́ dáadáa Abraham Coker tá a a bá wò ìsàkún ẹ màá wò pé ṣé ọmọ tó ń ba ìránṣẹ́ bàbá ẹ̀ jẹ́ mo bọ̀ ṣé ọmọ tó ń ba ìránṣẹ́ bàbá ẹ̀ ṣé òun ọbẹ̀ máa fún lẹ́sìn ọmọ tí bàbá ẹ̀ ké sínú látara ẹ̀. ẹ bá wá ṣe ẹ̀ṣọ́ wa o. kọ́lọ̀ má jẹ́ kí a ké sínú torí ọmọ wa ṣé ìyẹn lábẹ́ máa fún lẹ́sìn. ṣọmọ tó pe ìyá ẹ̀ lórí láìsà tí ẹ ṣe ẹ̀ ló ẹ̀ ló tà ta ló ń sọ̀rọ̀ tí wọ́n ṣàlàyé pé èmi nìyí èmi sọjí ṣé yẹn la fẹ́ máa fún lẹ́sì. ọmọ tí ìyá ò dà mọ́. tó pè yẹ lórí fóònù tí iléeṣẹ́ ṣe ẹ̀ ló sà ẹ ká sọ sá o tó mọ́ ṣàwá ṣe èmi nì èmi nì èmi sọjí nì ìyá ṣe ẹ̀ǹlẹ́ sá o ẹ̀ǹlẹ́ o èmi èmi sọjí nì ṣé yẹn la fẹ́ máa fún lẹ́sì ṣe ń jọ ìyẹn mo rí gbogbo yín welcome on board God bless you all. ṣé yẹn lọ fẹ́ máa fún lẹ́sì? ṣé yẹn lọ fẹ́ máa bẹ́ lò? gbogbo yín lẹ́wọ̀n ṣó ọ̀ṣẹ́ tó ṣe lánàá tó ń pariwo ẹsẹ̀ bọ̀ dùkú dáadáa á tẹkùn mọ́ fi ẹ pa o bó ṣe nà á tẹkùn mọ́ fi ẹ pa o ṣé ò ní làákà yìí ṣé èébú ni tòkúbọ ọmọdé àbò bù yẹn ni àbò ń rojọ́ ẹjọ́ wẹ́wẹ́ ló rò ní oṣù èébú à tòkúbọ bí ẹ pa gan o mo wá bí ẹ abẹ́rẹ́ kókà ṣé èébú ni tòkúbọ ń bù yẹn àbí ẹjọ́ wẹ́wẹ́ ló ń rò ìgbà tó ń gbọ́ yóò bá èèyàn ń rojọ́ wẹ́wẹ́ olóńgbúyàn. ọ̀jẹ̀gbọ́ àgbọ́yé Yorùbá. ó tún wá ń sọ lórí ṣọ́ọ̀ṣì ẹ̀mú ẹ Tòkunbọ̀ sọ ọ ẹni Tòkunbọ̀ láti gbọ́ ọ ó lóun fún ẹ ten thousand Tòkunbọ̀ lóun fọ́ fún ẹ ten thousand Tòkunbọ̀ Tòkunbọ̀ ló sọ bẹ́ẹ̀ o ẹni Tòkunbọ̀ láti gbọ́ ọ fine tí ìwọ Abraham Coker tó o bá wá bìlí ìbọ̀rọ̀ tí Tòkunbọ̀ sọ wípé òun fẹ́ mi ní ten thousand tí wọ́n sọ jí ọlọ́wọ́ gbọgbọrọ tó o bá wá bìlíìfù ẹ̀ fine ajẹ́pọ̀rọ̀ tí Tòkunbọ̀ sọ nípa àkọ́bí ẹ Peter wípé ó ń dóyàwó ẹ Abigail ajẹ́pẹ́ òótọ́ ni. òótọ́ ni ó ń do. Tòkunbọ̀ ń sòótọ́ rọ. ó do. ó do. abẹ́ tó kà ẹnu tòkunbọlá ti gbọ́ pẹ́pílà àkọ́bí ẹ̀ ó tó yàwó ẹ̀ ábídẹ̀ ó tọ̀rọ̀ ní tòkunbọ̀ sọ o torí ẹnu ẹ̀ náà láti gbọ́ Abraham koka olórọ̀ tí tòkunbọ̀ sọ ẹ̀ ò tọ́ ni tàbádẹ̀ wò dáadáa tòkunbọ̀ náà sọ ọ́ rí ó lákọ̀ọ́bí ẹ̀ Peter àkọ́jẹ́ ewì ẹ̀ ó tó yàwó ẹ̀ kejì tó fẹ́ sílé. wàláì gbogbo mọ́tìs gẹ̀ẹ́sì ti ní ẹ̀ kama toka ká ọmọ gàǹgbò ọmọdé òtí ṣoríire mọ́ láyé. agbágbóga ẹni tó kú bọ̀ láti gbọ́ o tó kú bọ̀ ló fìdí ẹ̀ òun ló jẹ́ ká mọ̀ o wípé Peter àkọ́bí ẹ̀ ó dún Abigail ìyàwó ẹ̀. ló máa ń bà sí. agbágbóga tó kú bọ̀ dọ̀tí ẹ̀ kò ṣe kékeré irọ́ ọ̀dà irọ́ ọ̀dà sórí máa bá bọ̀ máa bá bọ̀ torí tá a bá máa ṣe ṣó ọmọ tó ń báyàwó bàbá ẹ̀ sùn irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn èpè lọ́ máa ń ṣẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ọmọ tó bá báyàwó bàbá ẹ̀ sùn ẹnu tòkúnbọ̀ láti gbọ́ o wípé peter àkọ́bí ẹ̀ abraham coker ó bá abigail sùn. tàbá dẹ̀ máa treat irú kéèsì bá irú ṣó báyẹn tàbá máa treat irú irú kéèsì báyẹn ibi tá àkọ́bí ọmọ tí báyàwó bàbá ẹ̀ sùn èèpè ló máa ń ṣẹ́ fún ọmọ bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ègún ti wà lórí ọmọ yẹn. ègún burúkú ni torí ẹ̀ lọ́mọ yóò ṣe jẹ́wọ́ ayé kò jẹ́wọ́ fún ọmọ bẹ́ẹ̀. lórí burúkú peter òjòrò ayé kò jẹ́. gbogbo abiyamọ ayé ló máa ṣépè fún ọmọ tó ń jó ìyàwó bàbá ẹ̀. wọ́n máa gbé pè fún mi. torí ẹni ọmọ ọmọ kọ́mọ ìyíkéyìí inú ọmọ tó bá ti ń gorí ìyàwó tí bàbá ẹ̀ ń kù tóun náà ti ń gorí irú obìnrin bẹ́ẹ̀ yẹn èèpè èèkú ó ti wà lórí irú ọmọ bẹ́ẹ̀. wọ́n máa ń pè wọ́n ọmọ èpè àwọn ọmọ èkú. What do you want me to do? Okay. ṣó ọmọ tó da ìṣe bàbá ẹ̀ wú. I'm tired. bí ọmọ náà nínú àkùrán ìyẹn náà ṣó èpè ni ó wà lẹ́bi yan rẹ̀ ṣó èpè náà nìyẹn náà irú ọmọ tó bá da ìpè bàbá ẹ̀ rú ègún wà lórí irú ọmọ bẹ́ẹ̀ nínú àkùrán bí irú ìwà abraham kókàì tó ń da ìpè bàbá ẹ̀ rú ègún ó wà lórí irú àwọn ọmọ bẹ́ẹ̀ ó wà ní àkùrán àìtídélẹ̀. jíjọ́ tó pè ní ẹ̀ ọlọ́wọ́ gbọgbọrọ màmá ẹ̀ ò màmá ohun ẹ̀ màmá ẹ̀ ṣe ẹ̀ ló ẹ̀fẹ́ àkọ́ńtà ẹ̀ ló ta ló ń sọ̀rọ̀ tó o bá ń ṣe déédéé fún ìyá ẹ̀ ni. ìyá tíyẹ̀ bá ti rí fóònù tó bá ti rí nọ́mbà ẹ̀ tó bá ṣe gbẹrẹ á máa tiẹ̀ lórí tiẹ̀ ni ọmọ ọgbà ọmọ àwo ọmọ kìnnìkan ọmọ òṣèkìnnìkan ọmọ ọgbà ọmọ ọmọ ọgbọ̀n látara tó ń tọ́jú rẹ̀ ṣùgbọ́n látara pé ò bìkítà lórí ìyẹ́ ẹ abẹ́ọ̀kọ́kà ni ò jẹ́ kí ìyẹ́ ẹ mọ ohun ẹ níjọ́ tó pè yẹ ẹ nìyẹn ṣe ń ṣe ẹ lóòsà ẹ káàtàn sá o o ṣẹ̀wá ṣe èmi nì èmi nì èmi nì èmi èmi sọjí ẹ ǹlẹ́ sá o èmi ní sẹ́ èmi ọmọ yín èmi ọmọ yín ṣé òun yẹn náà wà ta lè ṣe fún ẹ ṣé yẹn ló fẹ́ kí wá ṣe fún ẹni ṣó yẹn náà èpè ni ègún wà lórí irú ọmọ bẹ́ẹ̀ ó wà ní àkùrà ibi tọ́wọ́ ti fi irú ọmọ bẹ́ẹ̀ dégùn. ṣé ẹ̀kọ́ tó o fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn? tẹ́ni ẹ bá de Abraham Coker kò kọ̀tínú. tó bá jẹ́ ẹ̀kọ́ tó fẹ́ nìyẹn kò kọ̀tínú. jẹ́ olórí Ibu ni. ṣé ìyá ló fi àfẹ́ ti ẹ abrapoka. my boss uh, my iphone. ẹ ó ṣe tí o ó pariwo disclaimer kí ló kàn ó pariwo gabriel àṣẹ disclaimer kí ni ìyẹn fi àfẹ́ ti dé sí ayé abrapoka. torí tó bá bí ẹ ń sìn pé kí ni woman yìí ṣe fún ẹ ẹjọ́ tó máa rò ní ẹ ó ṣe ṣó ó ṣe ó ní kí godmother ṣe disclaimer. o ò lè mú mi tí mo ti bú ẹ wá pé bí báyìí ló ti bú mi o ibi báyìí ló ti sọ̀rọ̀ sí mi o ṣùgbọ́n disclaimer yẹn ibẹ̀ mo ti ṣẹ̀ ẹ́ tó o bá fẹ́ bẹ́ẹ̀ mo ti rí fẹ́jà ń hùn ẹ̀jà o lè ti ṣe ṣóòbí mẹ́ta èmi kọ́ ló fi pa èmi kọ́ ló fi pa ara ẹ ló fi pa ṣó ti yẹ not alpha but how well gbàgbé tó ṣe áàpù ṣó ti abraham kókà èyí kọ́ ló fi ara ẹ ló fi pa tó tó o bá fẹ́ bẹ́ẹ̀ continue. Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.